له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò tí ó ń dé sí etí ìwọ wa tí a pè àkọlé rẹ̀ ní ìpè òdodo tí alhaji wa shamsuddin shitu hafizahullah tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ tí wọ́n ní kí ládàá rẹ̀ lọ́mọ bá bá wa gbà shitu shotayo ní abúlé seriki ogunmakin tá a mọ̀ sí baba ẹlẹ́rọ àwọn ustaad wa àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà ní alustad ishaq abọlọrẹ muhammadul awwal tí wọ́n jẹ́ ìmáàmù ní masalasi da'watul haqqi central mosque ní lẹ́mẹ̀ ní ìlú abẹ́òkúta ẹ máa bá wa ká lọ. alhamdulillahi alladhi bi ni'matihi tatimmu salihat wasalaatu wasalaamu ala rasulihi al-amin alihi wa ashabihi wa tasliman kathira. ibadallahi al-a'izzah السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته a dúpẹ́ fún ọlọ́run ọba ọba tó jẹ́ kí a bẹ̀rẹ̀ ramadan pẹ̀lú rọrùn tó dẹ̀ tún jẹ́ kí a láǹfààní àti parí ẹ̀ báyìí tẹ́ni jẹ́ ọjọ́ ọdún wa a kí gbogbo ẹ̀yàn wa wa mùsùlùmí jákèjádò gbogbo ibi tí ẹ ti ń láǹfààní àti gbọ́ wa pé a kú ọdún àbí ọlọ́run ọba kó jọ kó gba ní ìrìn bá dà fún wa akí gbogbo ẹ̀yin ìmáàmù gbogbo ẹ̀yin àyímọ̀ kákàkiri bákan náà gbogbo ẹ̀yin jàmọ́ kákàkiri àti gbogbo ẹ̀yin tí kíkí wa tọ́ sí àǹbẹ̀ ọlọ́run bá kójọ kó má ṣe lè ní àṣemọ̀ fún wa. àmín. lónìí bá ṣe wà nínú pọ̀pọ̀ ṣinṣin ọdún eléyìí tí ò ní jẹ́ ọjọ́ àkọ́kọ́ nínú oṣù shawal ká sáré filẹ̀ yẹn náà tètè rán wa létí pé láti ọ̀la lọ báyìí nísìnyí ìgbàláyè ti wà fún wa torí a kì ọdún ṣùgbọ́n láti bẹ̀rẹ̀ àwẹ̀ shawal a ti lè bẹ̀rẹ̀ ilé láti ọ̀la lọ. ó náà ní mẹ́fà tánàbí sọ̀rọ̀ sọ́lá sọ pé ká gbà lẹ́yìn ramadan ká fi tẹ̀lé ramadan tó ní ẹni tó bá ṣe léyìí ó dà gẹ́gẹ́ bí ẹni tó gbà ẹ̀fọ́ díndín ọdún kan. ṣùgbọ́n tó wá wà ń bẹ̀ táwọn olùmọ̀túnṣe lálàyé ta gbọ́dọ̀ tún ràn wá létí ẹ̀. ó náà ní pé ẹni tí òun bá jẹ gbèsè àwẹ̀ nínú ramadan kó òun kọ́kọ́ mú ilé yẹn wá síwájú ná. eléyìí ló fi ń dáa jù kó lè fẹ́ ìtí ó fẹ́ pè ní ṣàwálì yìí kó lè fi tẹ̀lé kí ládàá yẹn kó ba lè wá ní ẹ̀kúnrẹ́rẹ́ àlónì kí asáré fi àsìkò yìí káfi tún ràn gba àwọn àfa àwọn ìmáàmù wa létí àti gbogbo mùsùlùmí tá a ti gbọ́n wá sí lọ́tún lọ́sìn nínú Ramadan wá sí pọ̀ rẹpẹtẹ ah àmì ọlọ́run kọlọ́n kó má ṣe wá ní alágbọ̀gbọ́ tínú kọlọ́n kó má jẹ́ pé ẹsẹ̀ pé bá a ṣe gbọ́ bẹ́ẹ̀ náà ni ó ṣe parí síbẹ̀ ọlọ́run bá ń kí wa nílẹ̀ nípa pé ká jìnnà fún ṣètọ́n ká má jẹ́ kí ṣètọ́ ní ṣàkóbá fún wa látàrí gbogbo àwọn oríṣiríṣi àwọn àkóbá ìtí ṣètọ́ ni ti dẹ pápẹ́ kalẹ̀ fún àwa ọmọ ẹ̀dẹ́ ènìyàn láyé ọlọ́run bá ń sọ ilé fún wa nínú alukur'an. يا Adam. آدم قد أنزلنا عليكم لباسا يواري سواتكم وريشا يا بني آدم ilé ìtafẹ́ lè náà ni àyà ìtura ní suratul A'raf àyà twenty seven ọlọ́mọba ni ya bani Adam ó ní mo pè yín mọ́ Adam. la yaftinannakumu shaytan. ó ní ẹ má jẹ́ kí ṣètọ́ni kó fìtínà báyìí ẹ má jẹ́ kókó dààmú dààbò báyìí ó ti kó nínú gbèkú báyìí ṣètọ́ni ọlọ́run ó ti tọ́lọ́run bá lóun dè mọ́lẹ̀ ó ti túlẹ̀ báyìí o ẹ má jẹ́ kó tún kó wàhálà bá yín kó dà yín láàmú kó tún bá yín jẹ́. kàmá àkọ́rọ́jà abawaykum minal janna. gẹ́gẹ́ bó ṣe mú àwọn bàbá yín àti ìyá yín kúrò nínú àlìjánná yẹn ni anabi adam àwa náà mọ̀ tán yẹn dáadáa àmọ́ pé ṣètọ́n náà ló kó bá wọn tó fi kúrò nínú àlìjánná. yanzi'u anhuma libasahuma liyuriyahuma sawatihima. aṣọ tọ́lọ́wọ́n bá dàbò wọn tí wọn fi láǹfààní àti rí òhò ara wọn tẹ́lẹ̀ ṣetán ní kí wọ́n lọ jẹun tọ́lọ́ ń pè ní haramu fún wọn ó wá jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí rí hòhò ara wọn ó wá filé hàn wọn làwọn náà wá bẹ̀rẹ̀ sí ṣe ọlọ́run látara pé wọ́n tẹ̀lé màrán ṣetán. innahu yarakum huwa wa qabiluhu min haythu la tarawnahum. ọlọ́run bá ń tó àṣírí ṣetán fún wa àtòun àtàwọn ọmọ ogun ẹ̀ ọlọ́run bá ní wọ́n rí yín o níbi àtòun àtàwọn ọmọ ogun ẹ̀ rí yín min haythu la tarawnahum níbi tẹ́yìn ò ti náà fọ́nà àti rí wọn. iná àjàlínà ṣayàpínà àwòlíyà alílẹ̀dínà láàyò mẹ́nu. ọlọ́run wa ń sọ fún ẹni yìí pé dájúdájú òun ṣe ṣètọ́ọ̀nì ní ọ̀rẹ́ àwọn tí wọ́n gbọ́ lọ́n gbọ́ lódodo ṣètọ́ọ̀nì gbọ́dọ̀ tún jẹ́ ọ̀rẹ́ tí àwọn ọ̀wà èṣù tẹ́ ti gbọ́ wá sí lórí ẹ̀ ṣìnà ṣíṣe ọtí mímu ẹbọ tẹ́tẹ́ títa owó èlé irọ́ pípa olè jíjà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ̀yìn ti gbọ́ wá sí lórí ẹ̀ lóríṣiríṣi nínú àwẹ̀ yìí ẹ jìnnà sí ẹ má tún padà sí ìdí rẹ̀ o ẹgbọ́n tọrọ sọ náírà tó tẹ̀lé. وإذا فعلوا فاحشة قالوا وجدنا عليها آباءنا. ọlọ́run ní táwọn èèyàn kan bá bẹ̀rẹ̀ sí hùwà bàjẹ́ tẹ́ rí wọn tí wọ́n ń ṣe. قالوا èsì tí wọ́n á fún yín náà ni pé wajadina alayha aba'ana. wọ́n ní wajadina alayha aba'ana wọ́n náà wọ́n bá tàn bàbá àwọn ń ṣèwà bàjẹ́ ni. wallahu amarana biha. pàápàá jùlọ wọ́n ní ọlọ́run tiẹ̀ tún pa aláṣẹ káwọn máa ṣe. قل إن الله لا يأمر بالفحشاء. ẹni tó ní ọlọ́run ló jẹ́ kí ṣìnà ọ̀rọ̀ òun lọ́rùn ọlọ́run ló jẹ́ kí irọ́ pípa ọ̀rọ̀ òun lọ́rùn ọlọ́run ló jẹ́ kó lè jíjà ọ̀rọ̀ òun lọ́rùn. إن الله لا يأمر بالفحشاء. ọlọ́run ọba ò ní paniláṣẹ ìwà àbàjẹ́ kò ní jẹ́ kí n tí ò dára ni lọ́rùn ṣètọ́ni ló ń jẹ́ kí ìwà àbàjẹ́ ọ̀rọ̀ yẹn lọ́rùn. أتقولون على الله ما لا تعلمون. ọlọ́run iṣẹ́ ń sọ ń tẹ̀ mọ́ pọ́ ọlọ́run mọ́ ọlọ́run lẹ́sẹ̀ ni kì í ṣọba rú ẹ̀ báyìí kì í ṣọba tí ń fáìtì ẹni síbi ìwà bàjẹ́ bí kì í ṣe pé òun lé wa sá kúrò níbi ìwà bàjẹ́ ẹ̀yin mọ́mú ẹ̀yin àfa wa iṣẹ́ bẹ̀rẹ̀ àfi ká má jẹ́ kí àwọn èèyàn sinmi pẹ̀lú máa sọ̀rọ̀ ọlọ́run fún wọn ẹ ṣe wá sí fáwọn èèyàn kú kán mọ àlàyé tó wà lórí táǹpìlẹ̀ bọ̀ ẹ̀yin àfa ẹ bá bá àwọn èèyàn sọ̀rọ̀ àwọn jàmáà ní mọ́sálásí yín kí wọ́n mọ táǹpẹ̀ ní asẹ́hẹ̀rù idán àwọn oògùn oríṣiríṣi táwọn èèyàn ń ṣe ọ̀fọ̀ ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ ẹ jẹ́ kí wọ́n mọ̀ pa burú ní ẹ̀ṣẹ̀ ńlá ni ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ nípa àríbà ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ ń tà ń pè lówó èlé ìmáàmù ọlọ́run àbí nítorí pójú ṣe yìí ní tẹ́ẹ̀ bá ti ṣe o bákan náà ẹ bá àwọn èèyàn wa sọ̀rọ̀ ẹ jẹ́ káwọn èèyàn mọ aburú tó wà níbi ṣíṣẹ́ òbí wọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi lónìí wọ́n ti rúdù sáwọn òbí wọn jù òbí wọn ò jẹ́ nǹkan kan lójú wọn ẹ̀yin náà rẹ̀ pẹ̀lẹ́ ń tó fa torí pé ìmáàmù mi náà torí tó fẹ́ gbà lọ́wọ́ ọmọ yẹn ó wá ní ìyá rẹ̀ àjẹ́ ni ó ní bá bẹ́ẹ̀ kò tẹ̀ kúnkún woṣẹ́ èṣù ló ń gbègbè kúgbe wá bá ní tẹ́yìn fi tẹ ẹ̀pẹ̀ tẹ́yìn fi ń wàwé tẹ́yìn wo gbogbo ẹ̀ ànábì ò ṣe gbogbo orí eléyìí sallallahu alaihi wasallam ẹ̀yin tí wọ́n sọ fún yàn pé ìyá rẹ̀ ló ń ṣe bàbá rẹ̀ ló ń ṣe ẹ̀yin wá dolólùfẹ́ ẹ̀ ìyá ẹ̀ wá dọ̀tá ẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni ẹ̀ ṣàtúnṣe lórí ẹ̀ o ẹ ṣàlàyé fáwọn èèyàn kí wọ́n mọ aburú tó wà níbi bídíà àdádálẹ̀ nínú ẹ̀sìn ṣùgbọ́n torí pé ẹ̀yin mẹ́kẹ́ owó níbi bídíà ẹ̀yin ò ní sọ fáwọn èèyàn níbo lẹ fẹ́ gbé ọ̀rọ̀ yín gbà lálùkẹ́yàmọ̀ eléyìí pàtàkì púpọ̀ ẹ̀yin mọ́mù wa àwọn nǹkan ṣẹlẹ̀ láwọn àwùjọ wa lónìí táwa náà ń kíyèsí táwọn rí káàkiri àwùjọ mọ́sálásí mi wọn kì í kírun lásìkò ẹ̀ wọ́n dárúkọ mọ́sálásí kan nílùú ìlú wa yìí tá à ní dárúkọ táyì táwọn náà ń gbọ́ àtàwọn jọmọ tí wọ́n bá láǹfààní àti gbọ́ kí wọ́n ṣàtúnṣe wọ́n ní aago méjì ààbọ̀ làwọn eléyìí ń kí sọ̀látù l'ìṣà àsìkò oorun ẹ̀ tún bá wa mójútó mọ́ imam ẹ̀ jọ̀hún téèyàn bá kírun tásìkò ọ̀bá tó ọlọ́run nígbà àwọn ọ̀run tẹ̀ ń kí sísáré wa ní mọ́sálásí wájú mọ́sálásí ìkílẹ̀ fi ń ṣe ẹ lọ wú kúrò tí sáré bá wà ń bẹ̀ kó tó di pé ẹ kọ́ mọ́sálásí bẹ̀ ẹ wálẹ̀ míì fún mọ́sálásí sáré ló kọ́kọ́ nílẹ̀ nìyẹn àwọn irun tẹ̀ ń kí tí mọ́sálásí yàn kọjú sí kíbílà yìí tá à ń sọ fún yìí tẹ́ ẹ̀ ṣàtúnṣe lórí ẹ̀ à ẹ kàn lọ ṣàtúnṣe lórí eléyìí náà ìmáàmù gbogbo àwọn èèyàn tí ò mà lọ́wọ́ láṣẹ ẹ kọ́ wọn pírátíkà rẹ̀ ẹ gbé bá fòkọ́ ní mọ́sálásí kẹ gbé omi sínú àgé kẹ ṣàlàyé fún wọn báwọn èèyàn ṣe ń kírun bí wọ́n ṣe gbọ́dọ̀ forí kanlẹ̀ lórí irun bó ṣe jẹ́ pé ọ̀ranyàn ni kí mú kanlẹ̀ pẹ̀lú iwájú orí ìmáàmù lára ojúṣe yín ni o ẹ̀kọ́ àwọn èèyàn bó ṣe jẹ́ káwọn èèyàn dáwọ́ délẹ̀ tí wọ́n gbọ́dọ̀ fi apá kanlẹ̀ tó ń bá forí kanlẹ̀ ẹ ṣàlàyé fún wọn bó ṣe jẹ́ káwọn èèyàn fi inú imú ìka ẹsẹ̀ kanlẹ̀ kí ọmọ nìka wọn kọjú sí kíbla nígbà tó ń bá ṣe sùjúd orúnkún wọn náà kó kanlẹ̀ kó má dẹ̀ sùn léra wọn nígbà tó ń bá wà ní sùjúd ẹ̀kọ́ àwọn èèyàn ìdìde láti rùkú sí sùjúd ìlọsíforíkalẹ̀ ìkírun pẹ̀lú ìfarabalẹ̀ ìmáàmù lára ojúṣe yín ni o lára àwọn tó pàtàkì tá a gbọdọ̀ máa mẹ́nubà bí rọmọdọ́nù ṣe ń lọ yìí òun náà ni àwọn tó ní ṣe pẹ̀lú àyà kan eré ìtafẹ́sáré kà fún wa tá a máa fi lè kó ìdí ìdánilẹ́kọ̀ọ́ àtọ́jú yín lẹ̀ lónìí. àfàrọ̀ àìtàmẹ́ ni tàkọ́dà ilà hàhù ọlọ́run bá ní ẹ̀rẹ́ ni tó mú ìfẹ́ inú ẹ̀ tó jẹ́ pé ìfẹ́ inú ẹ̀ lọ́lọ́run tiẹ̀ gbogbo wàásù tá ń ṣe fún yìí alágídí ọkàn ni ìfẹ́ inú ni. wà á dọ́là lọ́wọ́ aláìlmí wà kọ́tàmọ́ àlàsámàhí. torí kò ti sọ fẹ́ nù dọ́lọ́run ọlọ́run náà wá jẹ́ kó didi di ọkàn rẹ̀ pa etí ẹ̀ kò ní gbọ́ kò ní gbọ́ nǹkan àfi kó máa fagídí ṣe. ojú ọ̀ ní eré odò òdodo gbogbo tá à ń sọ yìí kò ní wò ó létí kò ní fojú rere. faman yahdihi min ba'dillah. ọlọ́run ta ló tún fẹ́ẹ́ fi rere yìí mọ̀nà lẹ́yìn ọlọ́run. afala tadhakkarun. abẹ́yìn náà ẹ̀ náà kíyèsí sí tá à ń sọ yìí ni a fẹ́ àsìkò yìí náà sọ fún gbogbo ẹni tọ́lọ́run bá kẹ́tù fún lówó ẹ kàn sí wa jẹ́ ká ní àwọn ètò yìí kó máa lọ kí wàá sí máa lọ lórí afẹ́fẹ́ báyìí ní gbogbo ìgbà àwọn èèyàn ń gbọ́ ń tún ayé wọn ṣe tẹ́yìn bá lè gbé owó tí ń kalẹ̀ láti ṣerú eléyìí wàláhì oríire ńlá lẹ́yìn ṣe à ń bẹ Ọlọ́run fún bàbá tó gbé owó tí wọ́n kalẹ̀ tí wọ́n fi ṣerú eléyìí kọlọ́n kó má bàbá san ẹlẹ́sàn dáadáa kó má parí sínú Ramadan yìí gbogbo ẹni tọ́lọ́n bá tún kẹ́ báyìí náà ẹ ṣe lórúkọ ọ̀yá yín ẹ ṣe lórúkọ bàbá yín ẹ náà ẹ ṣe lórúkọ ara yín ẹ ṣe fi sabilillah káwọn èèyàn torí kó tara tí ń ṣoríire. wa anfiqu mimma razaqnakum min qabli an ya'tiya ahadakumul mawtu fayaqula rabbi lawla. àyà yìí tí a kà yín náà ni a fi parí ẹ̀ lónìí ọlọ́run bá ní ẹ máa ná nínú tí a fún yín o kó tó di pé àsìkò tí ẹni tó lẹ̀ mí máa gbà á tẹ máa máa sọ pé tó bá yẹ kó dẹ̀ rọrùn ní kí n padà lọ kí n lọ tún ṣe owó dúlẹ̀ wá wà nílẹ̀ mi wà á rinná fúnra mi àwọn ẹlòmíì ni wọ́n jogún ẹ̀ ẹ̀ tètè ná o ẹ̀yin náà fi owó yín ṣẹ̀sìn ẹ̀yin àfáà náà tẹ mọ kí wọ́n fi mọ yín náà ẹ̀yin náà fi ṣẹ̀sìn ẹ̀yin tẹ̀yin ò mọ kí tẹ̀yin wá rìn káàkiri tẹ̀yin ṣe wáàsí fáwọn yàn ẹ padà níbi tẹ̀yin lọ yẹn padà sílé kí ẹ̀yin náà wá kíw kẹtù máa ṣe wáàsí káàkiri gbogbo nǹkan ló létò nínú Islam wa àmì bẹ́ẹ̀ lọ́mọ kójọ kó má ṣe ṣàánú wa kó fún wa ní àgbọ́yé ẹ̀sìn yìí kó gbélé ta ṣe lọ́dún yìí ọlọ́run kó gbà ní ìbádà fún wa aqulu ma tasma'un subhanaka allahumma wa hamdaka ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk máa ilé kí wàá ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu ní àti sátidé èyí madrasa dawatul haqqi ní lẹ́mẹ̀ ní Abẹ́òkúta السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún àǹfààní àwa tí a bá ní ìbéèrè kan àbí ìkejì aláǹfààní àti pẹ̀lú ustaad wa yìí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn o oh eight o oh three fún gbígbádùn àwọn ìdánilẹ́kọ̀ọ́ báyìí síwájú ẹ pàdé àwọn ìmáàmù wa ní juma ní aago kan àbọ̀ sí aago méjì bákan náà ọjọ́ sátọ̀dé halkọ ìyẹn ní ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ láti aago mẹ́rin àbọ̀ títí di aago mẹ́fà ìrọ̀lẹ́ bákan náà madrasa ìyẹn ní ìkọ́nilẹ́kọ̀ọ́ ẹ̀sìn tá a mọ̀ sí ilé kéwú fún àwọn àgbàlagbà àti fún àwọn ọmọdé àti àwọn ètò wa báyìí ní bẹ́ẹ̀ lọ Eh, ní mọ́sálásí wa dáhàwátúlá hákì ní lẹ́mẹ̀ẹ́ abẹ́òkúta.